anabi ọlọ́ọ̀ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni iṣẹ́ ńlá tọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa gbé fún yìí iṣẹ́ ńlá gidigidi ni ṣùgbọ́n ká ṣàkíyèsí pé ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ńlá ni iṣẹ́ tọ́lọ̀ wọn bá gbé fún àgbọ́pọ̀ lọ́wọ́ bá ń fún lówó oṣù kan lórí jíjá nàbì nítorí pé iṣẹ́ tọ́lọ̀ ń bá gbé fẹ́rú kẹ́rú ọmọ tara rẹ̀ sí lọ́hùn ká ṣe tìfẹ́tìfẹ́ àti ìyọ́nú àti ìtẹríba sọ́lọ̀ ìjọsìn lánìí báwọn ibi ti ṣe wá já nàbì nǹkan kan là nàbì ọmọ jẹ ibì kan là nàbì ó ti máa rí owó náà rẹ̀ kó tó dà nábì ó ṣiṣẹ́ ẹni tí ń bá wọn darán ní Mẹ́kà ó tún ṣiṣẹ́ káràkátà ṣùgbọ́n nígbàgbẹ́yìn anabi sọ pé waju'ila rizqi tahta dhilli rumhi ọlọ́run fi arísìkí mi sí abẹ́ bòjì ọkọ mi jagunjagun la nabi wa sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n ká máa fi ànábì wé àwọn ajagun ta ajìjàgbara àbáwọn dàlúrú dàlúrú kan àṣìṣe ńlá nù nítorí pé ogun tí ànábì sallallahu alayhi wa sallam jà wọ́n pè ní jihadun muqaddas ogun mímá tó ṣe pọ́lọ́n lọ pa aláṣẹ pé kọjá ibẹ̀ lọ́lọ́run ti ń ṣe àrùsíkì fànàbì sallallahu alayhi wa sallam anábì tí wọ́n sallallahu alayhi wa sallam kì í sàṣíwájú sí sọ pé ìwọ àti wọ́lá yẹn lọ́gàgùn ẹ lọ́ọ́ jagun yẹn abẹ́lọ́npẹ́ ṣẹ́gun ẹ máa bọ̀ wá fún àǹgbọ̀ báyà rárá anábì ni máa ṣíwájú ogun ṣé ẹ̀yin rò pé eré lásán ni Islam fi tàn ká ni ìṣeré lásán ọ̀pọ̀ àìmọyeogun là nàbì jẹ́ àlàyé rẹ̀ ó lé lógún ó súnmọ́ gbọ̀n ogun tá nàbì lọ fúnra rẹ̀ kódà nínú àwọn ogun èyí ogun tí wọ́n ti fọwọ́ ba àlàáfíà nàbì pọ̀ wọ́n ṣe léṣe kódà eyín rẹ̀ ọkàn téèyàn máa rí téèyàn bá ti yanu wọn kàn lójú ogun ogun Badar ogun ni ogun Uhud ogun ni so Islam kọkàn sàdédé tàn kábàáhùn ó wá dọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ ti sẹ́ ń rí i ẹ̀bí níjọ́ táwọn mùsùlùmí ti pa jihad tì ẹ̀bí náà ni ìlọsíwájú ẹ̀sìn Islam náà dínkù ìbá tijọ́ náà làwọn ọ̀tẹ́ ẹ̀sìn Islam náà ti sọ wá nkéré ọ̀tọ́ ògbókọ mùsùlùmí mákẹ́rù ọba so jihad ń bẹ títí dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀yin pàtì oríṣi méjì wá ní ogun tá ànábì bá lọ sallallahu alayhi wa sallam ogun wà tó yẹ pé ànábì ọlọ wọn jà kó tó di pé wọn rí èrè ogun ogun wà tó yẹ pé wọn lọ ṣùgbọ́n wọn ò ní jà tí wọn è borí àwọn ọ̀tá ogun tí wọn bá jà tó ṣe pé lẹ́yìn ìjà ni wọn borí àwọn ọ̀tá tó jẹ́ pé nǹkan wọn wá di tàwọn mùsùlùmí. Iru ogun báwọn wọ́n da èrè ogun yẹn sọ́nà márùn ọ̀kan nínú márààrún yẹn wọ́n tún pín sí márùn so ọ̀kan nínú márààrún tá a pin sí márùn ni ọ̀kan Ànábì sallallahu alayhi wa sallam tọ́ ọ̀kan jẹ́ tọ́lọ́n ọkan jẹ́ tàwọn ará ilé Ànábì sallallahu alayhi wa ọ̀kan jẹ́ tàwọn ọmọ òrukàn ọ̀kan sì jẹ́ tàwọn aláìní. tánàbí sallallahu alaihi wasallam bá fi lọ sójú ogun àbí táwọn mùsùlùmí bá lọ sójú ogun díjọ́ gbẹ̀ndẹ̀l kìyàmù. tẹ dójú ogun tẹ balẹ̀ bíbà tẹrù bá àwọn ọ̀tá kí wọ́n túlẹ̀ tí gbogbo nǹkan ni wọ́n di táwọn mùsùlùmí láìjà ìdákanu márùn gbogbo ń tẹ̀rí lójú ogun tànàbí ni eléyìí là ń pè ní alfayi torí ẹ anabi sọpọ lọ ń fi ọrọ̀ mi sára òjì ọkọ mi eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ iṣẹ́ anabi nù kí wọn làwọn èèyàn máa sọ nítorí àwọn wọn kàn fẹnu sọ kọ̀ọ̀kan wà nù islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí làwọn èèyàn máa fẹnu sí wọn máa fi wà rọ fún un sọ anabi sallallahu alaihi wasallam ntọ́ ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní. lẹ́yìn wá gba náà kí lẹ́yìn fẹ́ kọ́ tẹ̀sìn islam ò tún sọ kò sí tuntun báyà yìí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni gbogbo ń tẹ́ rò pé wọ́n sọ wọ́n ti sọ́kún tó bí wa so gbogbo ẹ̀ ló tún wà lákọọ́lẹ̀ pé ẹ̀sìn islam ẹ̀jẹ̀ lọ́tàálẹ̀ tó fi tàn ká ìbánabi nánu ọ̀nà ní jagun kínní kan kọ́sánàbì kan láyé tí ò jagun kul ma kuntu bid'an mina rusul èmi yìí sàdáadáa lẹ́nu àwọn aránṣẹ́ Ọlọ́run gbogbo ànábì ló jagun ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ànábì sallallahu alaihi wasallam àtàwọn ànábì tó ṣíwájú òun náà nípa àwọn ànábì tó ṣíwájú táwọn bá jà tán bá ṣẹ́gun ogun èrè ogun yún Ọlọ́run ò ṣe ní halal fáwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nìkan lọ́lọ́run ṣe ní halal fún táwọn bá jagun tí wọ́n bá jèrè ogun òfin Ọlọ́run nígbà yẹn ni kí wọ́n dáná sí ṣùgbọ́n láyé tá nàbì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀sẹ̀ lẹ́tọ̀ ilé ìjẹba. wọ́n ní ìmáàmù tí ń ṣe sọ́lá ó ń sún nàní ṣùgbọ́n wọ́n jẹ́ àbírùn bí ká parọ́ ó yẹ pé sọ́lá tirẹ̀ ó ti máa ń yáyà jù torí ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ ẹnìkan máa wò pé sọ́lá tirẹ̀ ti máa ń yá jù tí máa ń dá sọláàtì rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni gbogbo sọláàtì tẹ́ bá ṣe láyé tẹ́ ẹ̀ pé àwọn orígun àtàwọn amájẹ̀mú rẹ̀ sọláàtì yẹn ò lè jẹ́ sọláàtì ẹ̀ kàn bá sìkò jẹ́ ni. ìmáàmù tó bá jẹ́ kó lálébù tí ò ní jẹ́ kó lè pé àwọn orígun sọláàtì bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹni tí ó ti dáa jù ni kókó fi ìmáàmù ṣíṣeun sílẹ̀ fẹ́lómi tó gbádùn tó dángájíá torí lélẹ́yìí kìí ṣeré kìí ṣàṣekú you are no more competent kí ló dé tó ṣe dọjọ́ kú rẹ̀ káwo wọn máa rọ kò sínú nǹkan tẹ́sí Islam farama bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọgbádùn dáadáa ní ìsìn ọgbádùn dáadáa mọ́ ẹlòmíì tó bá forí kanlẹ̀ kó tó dìde àfa ó tó ká díẹ̀ kó fi sàbá kọ́ pamọ́ ẹlòmíì bá fẹ́ lọ sí forí kanlẹ̀ subhanallah yóò ti sú gbogbo ẹni tó wà lẹ́yìn rẹ̀ ẹ dákun ẹjẹ́ lómi ọbọ̀ ọbẹ̀ jàre eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn á láwọn máa ń dá sọ láti tà wọ́n ṣe bó ṣe dá sọ láti ṣe kìí ṣe nígbà táwọn bá ń ṣe sọ láti lọ́wọ́ kọ̀tọ́ wọn bá parí tó bá wá ò lè ṣe sọ láti tẹ̀ wọ́n ní wọ́n máa ń pa àwọn kan ní kòbóore yóòn nínú àwọn ọmọ àyà wọn. <laughs> tó sì tọ́ka ọ̀nà máa pè ẹnìkan ní kòbórí àkọ́kọ́ tó bá pè ẹ́ ní kòbórí kìí sọmọ ẹ̀yà tiẹ̀ àfi tí náà bá jẹ́rù rẹ̀ kòbórí òun tó pé ọ̀nà kan àbọ̀nà mi ń sin sàárè ó ní nǹkan kan tí ó lérò pé ọ̀dọ̀ sàárè lèyàn ti rí gbà ń gbé ìjọsìn lọ bá sàárè abẹ́ńtọ́ nù sàárè máa ń pè ní so irú wọn pọ̀ ìwà ní ìsìn tó yẹ pé ọ̀nìkẹ́ lọ máa búra lójú orí kò borí ni ọ́ ìyẹn ni pé onísàárè dé abásàárè kù abọ́sàárè o lè túmọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀kanu mẹ́tẹ̀ẹ̀ta ìwọ tó jẹ́ pé àtàwọn ọmọ ìyá rẹ̀ tẹ̀lé pé nǹkan ọ̀lọ́ déédéé fún yín tó wá ní ẹja lọ sójú orí ká lọ pé bàbá wọn ló ku ọlọ́mọ kì í sùn lọ́rùn bọ́ọ̀bá ti ń gbọ́ ọ̀rọ̀ wa ẹ̀kọ́ ọ̀tá ti wéré látijọ́ tó ti lọ nǹkan ọ̀rọ̀ gbọ́kọ̀ rọrùn kọ́dájú pé ẹ̀gbádùn kó borí yóò ní. àwọn tí wọ́n lọ sí ìdìsáré tí wọ́n ní mọ̀ọ́lá àwọn lọ́wọ́ àbẹ̀ alárànṣe àwọn nù àwọn fẹ́ pè àwọn fẹ́ bẹ̀ àwọn fẹ́ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ kọ́ bá wọn bẹ̀ lọ lẹ́yìn ikú rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn bídé àbúrò kókó borí yóò tọ́ba wa jẹ́ pẹ́ńtọ́ ànusárì wọn bá ń pè nǹkan mushrikun mo rò pé yé wa ṣe lẹ́yìn jẹba hàn irú ẹ náà ní kẹ́ máa lọ kọ́lé sórí sàárè kẹ́ lọ máa ṣàtìpó sídìí rẹ̀ ọlọ́run là ń bẹ̀ àmọ́ àríkítà bá wà di sàárè bàbá yìí àdúrà tètè máa gbà ẹ̀yin náà lè di kòbòrè yìí o mo rò pé yé wa ẹni tó sọ pé a lè lọ mọ́kà kí ṣe àjìwọ́ gbà láì jẹ́ pé a lọ sí sàárè bàbá báyìí kò borí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn náà wò wò báyọ̀ ti bọ́ ọbẹ̀ bọ́ ọbọ̀ ọbẹ̀ wọn ní sáà lè máa ṣe ṣẹfẹ̀rẹ̀ àti wítìrì lẹ́yìn imam àkọ́kọ́ gbogbo ẹ̀ wítìrì ní jẹ́nu ṣẹ̀ríà wítìrì ní jẹ́nu ṣẹ̀ríà ẹ bá ṣe méjì kẹ sálámà kẹ tó ṣe kan wítìrì ẹ bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ wítìrì kẹ ẹ ṣe pẹ̀lú imam ló dájú kẹ ẹ bẹ̀rẹ̀ sọ̀láàtì pẹ̀lú imam kẹ parí pẹ̀lú imam ló dájú nítorí pé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ ní ẹgbàwọ́rọ̀ eléyìí tí imaamu ahmed tó gbé jáde wípé man qama ma'al imaami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú ìmáàmù rẹ̀ tí ń ṣe sọ́láàtì pẹ̀lú ẹ̀ tó lọ àfi lẹ́yìn ìgbà tí ìmáàmù parí sọ́lá wọ́n kọ́ ládàá pé gbogbo òru yín ló fi ṣe sọ́láàtì fọlọ̀ gbogbo òru yín ló fi ṣe sọ́láàtì fọlọ̀ sọ á nídìí rẹ̀ ṣẹlẹ̀ ìjẹba àwọn tó bá fẹ́ lọ ṣe wítìrì tì ẹnu lé kò sí wàhálà ò lè lọ àmọ́ òní ládàá pé gbogbo òru ló fi ṣe sọ̀dá tó bá ṣe wítìrì lẹ́yìn imam tó bá délé tó fẹ́ ṣe sọ̀láàtì lóru ó lè ṣe sọ̀láàtì tó fẹ́ ṣe ṣùgbọ́n òní tún wítìrì ṣe torí ànábi sọ pé láwùjọ tọrọ ní fi ilẹ̀ ìlà bó tilẹ̀ jẹ́ pé o tún ti takò àdéhìí tó sọ pé ij'alu akhira salatikum bil layli witra ẹjẹ́ ọjọ́ pé sọlá ti tẹ̀sí kẹ́yìn lóru ojoojúmọ́ ni sọlátul witr. wọ́n nígbà wo làwọn tó lè báyàwó àwọn lò pọ̀ lẹ́yìn ìgbà tó bímọ ẹ̀yin lẹ́ẹ̀ma tí ọba sá ti ṣe ẹ̀jẹ̀ bímọ mọ́ ẹ̀yin lẹ́ẹ̀ma wọ́n ebi yàn léèrè ru eléyìí kí lọ́ọ́ Islam pẹ̀lú pé àwọn ọmọ fọ́ńtàmtẹ́bù so wọ́n ló mọ̀. wọ́n ní tí yẹn bá fẹ́ ìyàwó tuntun tí yẹn á sọ pẹ̀lú ìyàwó lábẹ́ pa gbọ́ra wáyé pé ẹ̀yìn ọdún kan láti òbí mà àkọ́tọ́ kọ̀dá torí ìyẹn dán lọ́wọ́ bá wò ìyẹn dán lọ́wọ́ bá wò àtijọ́ náà lẹ́tì máa gbìyànjú pé fẹ́ bí mà sẹ́yìn máa ti ń bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ sẹ́ẹ̀ máa dánwò tí ó ṣe yín tẹ bá bẹ̀rẹ̀ sí gbìyànjú láti jọ náà ẹ mọ̀ bóyá ó dẹ̀yìn ọdún mẹ́wàá kẹ́ tó bí mà ẹ̀ ń tún wá ń fúnra yín ní elongation kọ̀dá o àtijọ́ náà lẹ́tì máa gbìyànjú kí lẹ́yìn ṣe gánà kí lọ́ọ̀bù yín ṣe tí ń sọ pé òun lè gbé kún mu àsáímẹ́ǹtì wo wọn fún yín tẹ́ fi lọ́dọ̀ èèyàn ọdún kan eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní obìnrin jọ pé ìyá rẹ̀ ń lọ́kọ̀ fún láti bójú kí ló dé ṣé àwọn ọ̀fẹ́ tọ́lọ́run ọ̀fẹ́ tà náà bìí kọyẹ kàn kọ fọmọ láti ṣẹ̀sìn nítorí pé ẹ̀sìn kìí ṣe culture ẹ̀sìn kìí ṣe nǹkan kan tá a pé báwọn bàbá mi màmá mi ṣe ń ṣe lèmi ò ṣe ẹ ṣe bọ́lá ti ṣe fẹ́ kẹ́ ẹ ṣe ìbámu pẹ̀lú sunna anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam kí ló kan màmá pẹ̀lú àti máa dictate fọmọ oore tẹ́yìn ò tí ì lè dédi rẹ̀ tọ́mọ yín bá débẹ̀ tó bá jù bẹ̀ lọ só burú ni òkúkú burú kí ló dé wọn àtẹ̀yìn ò ti sẹ́sì ẹ wàá lọ́mọ ò ní sẹ́sì débi tẹ̀yìn ò séde ẹ dákun ẹjọ́ ọmọ bojú rẹ̀ darí ṣé ọmọ náà ò tí ì lọ́kọ ni kó lọ́mọ sì wà nílé ọkọ tẹ̀yìn ọmọ dictate fún kí lọ́kàn yìí ẹ wá nígbà tẹ̀mí ìyá rẹ̀ ò bojú tó ọba bojú wọn ṣe pè fún ẹsẹ̀ àdúrà ni nítorí pé tẹ̀yìn bá fẹ́ ṣe tọ́lọ́run sẹ́yìn ọ̀fẹ́ kó ṣe tẹ́ wá ti torí rẹ̀ ṣépè àdúrà ni àdúrà tó nípa tí ó tètè gbà àtòdìjẹ rẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní táwọn lè máa fi sílvà táwọn fi máa ma ní sọ́ọ̀bù zakati táwọn yọ ó ní í ṣe pẹ̀lú abẹ́ kí ni wọ́n máa ń gbé owó orílẹ̀-èdè tìyín sí. Si sábẹ́ gold ni wọ́n máa ń tò sí ní àbábẹ́ silva tó bá pa abẹ́ silva ni silva náà lẹ́fi wo ní sọ́ọ̀bù zakat torí àwọn òní silva ní ìta àní gold tákàdá lásán lání but kí ni ìjọba yín fi ń wé tí ń fi ń wọn owó yín tó bá jẹ́ gold ló ń fi wọn gold lẹ́fi máa ní sọ́ọ̀bù zakat tó bá jẹ́ silva ni wọ́n fi wọn silva lẹ́fi máa ní sọ́ọ̀bù zakat nàìjíríà ń bi gold náà fi ń wọ̀. torí ẹ̀ ló fi jẹ́ pé gold là ń fi wò náírà náà lè má níyì lọ títí o àmọ́ gold náà fi wò wọ́n ń ran kan dáadáa fún un. wọ́n lóbìnrin kan wà tó jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkùnrin kan àmọ́ bàbá rẹ̀ ó jẹ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn Paul Nasrani ó tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé òun fẹ́ kọlọ ọkọ sì kọ ọ wá gbẹ̀yìn wálé ńgbà tó kò sí nílé ó sì kó gbogbo ẹrù ó kó sá lọ. gbogbo nọ́mbà tí wọ́n fi lè pè tí wọ́n fi lè wá ọparẹ kúrò nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ̀ kọkọ má bàa rí trace kódà kọ́ má ṣe bẹ́ẹ̀ lásán kó tún wọnú àpáta ìyàwó ọkọ rẹ̀ náà ni ìyàwó ọkọ rẹ̀ ní lábẹ́ òfin Ọlọ́run kò ní yé jẹ́ ìyàwó ọkọ rẹ̀ ó dìgbà tó ń bá kọ́ lẹ̀ àmọ́ àwa náà wọn bá ní ká máa jẹ́ pé awo wọ́n mọ̀ nǹkan èèyàn kan sọ pé òun ọ̀fẹ́ ọmọ ó ti tó òun ọ̀sẹ̀ má wọn náà má wo wá má jù torí pé yóò kó bọ pẹ̀lú bó ṣe lọ báyà àwọn òbí rẹ̀ wọn ọmọ bí tọ́ lọ tí wọ́n bá ń wá ìwọ ni wọ́n wà sọ́dọ̀ rẹ̀ ẹlẹ́kejì ó tún lè kó bọ ọlágbọ́n kó lè lọ ṣe zina yóò ṣe zina pẹ̀lú pé ìyàwó rẹ̀ ni ìyàwó rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń ṣe zina nù lábẹ́ òfin ọlọ ìwọ́dìdà yóò sí ẹni tó rí tíyàwó ń ṣe zìnà tí ó fún etí ò wà lìjánná ìjọ gbendalki ìjọ gbendalki yá èèyàn ó ti lóun ò ṣe má kí ni wàhálà tó bá ti mú jà ní tí òfin lè ṣe má wá burúkọ dá rẹ padà tó bá sì rí i pé sọdá tí ó dá padà kò ní jẹ́ kó ka kò ní jẹ́ káwọn arú rẹ̀ náà gbọ́n tọrọ àbí òye ìwọ fún fifty thousand gẹ́gẹ́ bí kò burú tó bá ti lè san half million rárá rẹ̀ padà sẹ́yìn kọ́ fẹ́ rárá rẹ̀ padà ni freedom èsì wọn fẹ́ni tí bá ń wà so half a million naira is not too much tó bá ti san máa lọ lè jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà ní àárín kìyàmù lẹ́yìn àti tarawih tarawih òun wáyé lẹ́yìn sọ̀láàtì làìṣá láì jẹ́ pa àti sùn ṣáájú rẹ̀ kìyàmù lẹ́yìn òun náà wà lẹ́yìn sọ̀láàtì làìṣá ṣùgbọ́n oorun ti la sọ̀láàtì làìṣá àtòun ajẹ́ pé kìyàmù lẹ́yìn yóò wà lẹ́yìn oorun tàràwí kò ní wá lẹ́yìn oorun. wala shak tó bá pé kìyàmù lẹ́yìn la bá ń ṣe ó tún lọ́lá ní ládájú tàràwí lọ torí pé tàràwí ọ̀rọ̀rùn fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe kìyàmù lẹ́yìn lọ́rọ̀rùn fún gbogbo yẹn kìyàmù lẹ́yìn ọ̀n bùkátà kéèyàn ó jẹ́ni tí ó lè ṣe àmúmára àtàfáradà torí pé bó ṣe wá darun mọ́tí tó dìde tọ́lọ̀ sàlọ́ alátóní sọ láti lọ́kàn kí ṣe gbogbo èèyàn ló lè ṣe eléyìí jẹba. wọ́n ní ẹnìkan fi máa pẹ̀lú cs àti kékeré ní sẹ̀rí cs kí ló rí sí i tó bá rí pé ibẹ̀ náà lọ́gbà bíi ma wọ́n sì ṣe abẹ fún ọ nìṣẹ́rí yóò ṣe sọ pé kí wọ́n má ṣe fún ọ ṣé kò kú ni lọ séjàre lópin ìgbà tó bá ti jẹ́ pé wọn ò ní í ṣe gbọ́nà tó ta pẹ̀sìn ọ lọ bí kò jẹ́ pé àwọn ọkùnrin náà ni ó ṣe níbi tá a ti róbìnrin tó lè ṣe tó tó bá sì jẹ́ pé ọkùnrin náà ni ó ṣe ńgbà tá a róbìnrin tó lè ṣe wọn gbọ́dọ̀ sí nǹkan kan lẹ̀ lára rẹ̀ tayọ ọwọ́ bí tí wọ́n kàn là lára rẹ̀ tí wọ́n fi yọ ọmọ eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní táwọn lè fi irú ọdún mélòó gan-an irú ọdún mélòó ní sẹ́rí àsọ káwọn fi táwọn bá fẹ́ fi ààlà sáàrin àwọn ọmọ kó tó di pé àwọn tún lóyún mi ìwọ lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ sẹ́ríà ṣé bàbá àdó ọdún kan bàbá àdó ọdún méjì bàbá àdó mẹ́ta bàbá àdó mẹ́rin ìwọ lọmọ láti mẹjẹ ọjẹ pé àníyàn rẹ ni pé wò ó bí mama. wọ́n ní sáwọn lè ṣe àdúrà tí òwò anu súnà fẹ́ni tó bímọ bẹ́ẹ̀ ni àmì tó anu súnà lẹ́kọ̀ọ́kọ́ sí i wọ́n dàbí ká fẹ́ kíra wa káàárọ̀ káàsán káalẹ́ kò sí tàbí ṣùgbọ́n asalaamualeykum. As wa rahmatulahi wa barakatu lọ́yẹ̀ kó síwájú ẹ wá fẹ́ ṣe káàárọ̀ ẹ máa káàárọ̀ ń ẹ káàsán ń ẹ káàlẹ́ ń gbàna eléyìí àwọn ọ̀nà wo gan làlàkalẹ̀ tí fáwọn táwọn fi lè sáàrin ọmọ bíbí láti ṣàlàyé bí ìkọ́jẹ́ pé ńgbà tó ń bá ń báyàwó dá sí lára wọ́n sì ní ẹ̀tọ́ obìnrin ní kọjá pé tọkọ bá ń bá a lò kọjá pé ara rẹ̀ ni ó dà sí ọkùnrin kan ò gbọ́dọ̀ dà síta àyàfi pẹ̀lú yọ̀ǹda ìyàwó rẹ̀ tíyàwó ọba yọ̀ǹda fún ò gbọ́dọ̀ dà síta tọ. wọ́n tó bá yẹ kí ọmọ kan wọ́n bí gbọ́nà zina sálẹ̀ máa kí àwọn tí wọ́n bí kú oríire ká máa bá wọn yọ kú oríire pé kí n. torí àwọn béèrè mi tẹ̀ ń béèrè ò èèyàn ṣe zina tó yẹ kó jẹgba tí ó bá ti lọ́kọ níyàwó rí ẹ wá ń sọ pé sá tún lè kí kú oríire à àjẹpẹ́yìn náà ẹ faramọ́ kí bàjẹ́ ọmọ wáyé nù Islam ò sì faramọ́ kí bàjẹ́ ọmọ wáyé. wọ́n ní sáwọn lè máa pèsò láti sí etí ọmọ àbúrò àwọn àbẹ́gbọ́n àwọn kan fámìlì. No tóun jẹ́ ẹlẹ́sìn nàṣọ́ra karamba ní ti jẹ́ ọmọ yìí ṣe mùsùlùmí kí lọ́fẹ́ lọ́ máa pèpè sí létí wọ́n bi lórí àdámà ti Islam àmọ́ ẹ̀mọ́ pé ìdájọ́ rẹ̀ ní ìsìn ìdájọ́ àwọn òbí rẹ̀ ni kí ni tiẹ̀ ti jẹ́ tọ́ba tí wọ́n mọ̀ pínrín pọ́ǹpé sọ láti sí létí ní sẹ́yìn pé wàhálà lè ṣẹlẹ̀ wọ́n dàbí kí àwọn náà bí ma ní ìsìnkọ́ ọmọ lẹ́yìn Pọ́ọ̀lù kan akọrin Dáfídì kan sọ́mọ létí pé ẹ́ ẹ́ rí i pé ẹ fi hàn pé ó kéré púpọ̀ tẹ́tí kọ́kọ́ gbé hàn wá ara sẹ́mà kẹ́ tó sọ lulẹ̀ ṣé ìwọ náà ní ọwọ́ akẹ́ torí pé Islam lẹ́sìn àwọn ẹ̀ka pépè sí ọmọ rẹ létí à ó lè pe láti òní lọ mọ́tò wò wá mọ́ ìwọ gbọ́dọ̀ kíyèsí. wọ́n ní táwọn bá ti táwọn bá ti sọ àpò bíi torí pé àwọn fẹ́ fi ètò sọ́mọ bíbí ẹ̀jẹ̀ tí wàá pọ̀ lápò bí wọ́n ń kán táwọn lè yọ ẹ̀yọ́ náà ni tẹ́ ẹ̀ bá yọ ọlọ́mọdé síra yín lẹ́sìn mo rò pé ẹ fẹ́ ma oríkìtì àbúrò kú ń jẹ́ kó tó dé so <laughs> láti ìpìlẹ̀ gata lónìí ẹ̀dì ẹ̀jẹ̀ tètè lọ tu kó tó dàpọ̀ mẹ́rin tó ló ẹ bá a nù wọ́n ní ẹ dákun ṣé ìkómà kí ni àti Islam kọ sí ẹ sọ kí ni à ń pè ní kòmà àwọ̀ ọ̀ma kí ni ń jẹ́ kòmà tẹ̀sítorí pé de Yorùbá ò túmọ̀ sí ní sáńpẹ̀ ní kòmà kí ni ń jẹ́ kòmà gà kí lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀ ní ti Islam sọ pé ẹ̀sìn ni al-aqiqah. ala akịkọ nípa bí máa pẹran bẹ́sì níta ń ní àkíkọ̀ jù bá sẹ́mi kí ni ìsìn ẹ̀yìn ọ̀sọ́ pé apẹ̀ wá síbi àkíkọ̀ wa ẹ̀ ti ń lo gbólóhùn lọ́nà tó jìnnà. apá kan náà olùmọ̀ ló ní ẹ lè fóúnjẹ tẹ̀ ṣe nítorí pé gangan fúnra rẹ̀ ní pẹ̀lú pípa ẹran pa nítorí pé sòkè àní kó ma lọ́dọ̀ yorùbá sẹ́wọ́n pé yorùbá bá ti bí manísì wọ́n á dijọ́ kẹjọ wọ́n lè gbé kóńgìrì kaná wọ́n wá àwọn orógùn ńláńlá wọ́n bẹ̀rẹ̀ sí ní roka àwọn àfa kan wàá sọmọ ló kọ sá so wọ́n gbowó oríṣiríṣi lẹ́yìn rẹ̀ àwọn àfa yẹn àtàwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun ọkùnrin àti obìnrin ọmọ kọlura wọn àbí òye wa. àhàn bákan náà wọ́n ti lè sọ pé àwọn pelére inú kọ́má náà ni ní yorùbá level wọ́n lè pelére live wọ́n lè pe gbogbo eléré record àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ní kí islam rí sí ni àwọn tẹ̀ ń pè ń Eh, torí a sọ pé kò máa kọ́ ní islam ní kẹ́ ẹ ṣe torí gbogbo nọ́nsẹ̀nsì àtàwọn rọ́bìṣì bó ní islam ti ní kò ṣe. ó lè ti torí pé òun bí mọ́kọ́ lọ jẹ gbèsè ní yorùbá lẹ́rù yọba máa sáká ó gbọ́ àwọn tí wọ́n fún lówó àwìn tó fi repo owó tí wọ́n fún tó fi ra pamọ́ àkíkọ̀ tọ́lọ̀ ọ̀pá kò ní pa yorùbá lẹ́rù tó àmọ́ yóò kó àwọn ọ̀rẹ́ lẹ́nu jọ ẹlòmíì tẹ̀lé lọ pé lérè pé ọlọ́mọ yọọ máa náwó yọọ máa dáwó nù lórí irọ́ so islam ọkọ wa pé ká ṣe gbogbo eléyìí ọkùnrin lúpọ̀ mọ́bìn islam ọkọ wa islam ò bínú sí pé tẹ bá bímọ kẹ ẹ sí oúnjẹ kẹ ẹ pé àwọn tẹ bá fẹ́ wọn wá jẹun so láì jẹ́ pé àwọn ọba yẹn sọmọ lóko ọwọ́ lọ sọmọ rẹ lóko láì jẹ́ pé wọ́n sì ń ka kútùbà kankan kútùbà wọn máa kà nítorí pé wọ́n bímọ àbí kíni wọ́n ẹ̀sẹ̀ ń bímọ ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n lè fẹ́ gbóúnjẹ lẹ́nu wa ni ẹ wóúnjẹ lọ bò mí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní èdè òyédè máa ń ṣẹlẹ̀ láàrin àwọn àtọmọ ìyá ọkọ àwọn ẹ̀gbọ́n ọkọ àwọn débi pé ẹ̀gbọ́n ọkọ máa ń halẹ̀ máwọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé ó jìyà wọ́n nọ̀ à ọ̀dájú wípé ẹ ti ń ṣeré akọ iná lànà fi sallallahu alaihi wasallam fi sọ yìí pé ìgbà tó ní àgbọ́dọ̀ wọlé lọ bá àwọn obìnrin tí wọ́n ṣe ìyàwó wa láì jẹ́ pé agbàyọ̀ǹda ẹnìkan á ní tó bá jẹ́ ìyá mi ńkọ́ anábìíní tó fẹ́ rí ìyá rẹ̀ ní hòhò ni ẹnìkan tó á ní ọ̀dà alhamdu àwọn ọmọkùnrin sájọ ọmọ ẹ̀yà ọkọ ńkọ́ wọ́n ní bàbá ọkọ náà wọ̀bẹ̀ ṣé àwọn eléyìí tí wọ́n lè wọlé lọ bóbìnrin bẹ́ẹ̀ a anábì ní alhamdulilayi ikú nù àwọn mọ̀lẹ́bí ọkọ gangan ni kú sẹ́mi pé ní yorùbá lẹ́vù àwọn ò dààmú tí wọ́n bá ti fẹ́ àwọn oníṣẹ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ wọ́n máa pè wọ́n lọ́kọ ìyàwó rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n máa pè wọ́n bàbá ọkọ bàbá ọkọ ìyàwó rẹ̀ tó àwọn eléyìí ẹ̀rí pé ní yorùbá lẹ́fù wọ́n lè pé obìnrin ọmọ fọṣọ fún wọn yóò máa dáná fún gbogbo ilé wọ́n kàn wọlé at any time without notice tóbìnrin bá tún sọ̀rọ̀ yọ káàbùkù torí kí wọ́n ti ka àwọn obìnrin tí wọ́n bá fẹ́ kún ẹrú wọn àìmọye ìbàjẹ́ ni máa ń ṣẹlẹ̀ gbábẹ́ bí zina bí rẹ́gbẹ̀ orí kò kò sí bẹ̀rù ọlọ ẹ má fààyè irú rẹ lẹ́nu fámìlì tìyàn kí á lẹ sọ lọ́tẹ́ sọ̀bọ̀ tó fi jẹ́ pé gun ọkọ rẹ ìwà àti ọmọ ṣe fanfa ó ń lọ́kọ rẹ ó tún wá débi pé ọmọ sọ pé ó jìyà iná ọtí eléyìn agboolé eléyìn ọ̀dà o níta ìsirà agbálẹ̀ o àbúrò ọmọ ṣẹlẹ̀ ó yẹ ká fi ìyàwó fámìlì wa sípò àpọ́nlé àwọn mọ̀lẹ́bí ọkọ tiẹ̀ náà kí wọ́n náà tù wọ́n sáyé àpọ́nlé ọkọ lọ́wọ́ afẹ́ ń bí ọkọ rẹ òun náà làwọn nǹkan kan tọ́ kọ́ máa wáyé láàrin rẹ àti ẹ̀ amẹ́ni tí ìbá ti sọkọ rẹ ọmọ wọn rẹ ó sì sọ ẹnu rẹ gbóńtó lè bí pé ìwọ ò dìgbà fún wọn àwọn náà ò dìgbà wẹ́wọ́ fún ọ ẹ ṣọ́ra fún torí aburú ọ̀padà ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán agbára yín ò ní ká ilé ìjẹ́ ìparí àwọn ìbéèrè wa. Jazakumullahu khairan. Inshallah, um, a tún máa pàdé ní July pẹ̀lú ọ̀gbọ́n. Subhanakallahu bihamdik. Wa nashhadu an la ilaha illa anta. Astaghfiruka wa atubu ilayk.